ẹ kú iṣẹ́ mọ́mì. ẹ káàbọ̀ yes sir. ṣé dáadáa lẹ́wà máa. a ọ dáadáa ni o. ọdún twenty twenty four la wà yìí bó o lẹ ṣe lè sọ̀rọ̀ ọdún yìí lọ́dọ̀ yín bó o lẹ ṣe lè ṣàpèjúwe. Ah, ọdún yìí dùn fún mi o hmm. ó dùn a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run hmm. Olúwa ṣeun ó dùn fún wa hmm. yóò sì dùn kalẹ̀ fún wa. bí nǹkan ṣe ń lọ yìí ní gbogbo àgbáyé lórílẹ̀‐èdè wa yìí ṣé ẹ fọwọ́sí kó máa lọ bẹ́ẹ̀. rárá àwọn àfọwọ́sí kó máa lọ bẹ́ẹ̀ o àfọwọ́sí. kí ló dé. àtórí pé kò kò da rárá gbogbo nǹkan wọn kò tún tó owó kò sí nǹkan kan àfẹ́ kó máa lọ bẹ́ẹ̀ o. àwọn pé Yorùbá máa ń sọ pé ihun tí ó bá dáa kò lè mọ̀ rí báyìí láti bẹ̀rẹ̀ bí nǹkan bá sì lelelelelele ń bọ̀ wá dẹ̀rọ̀ nu àbí àbí kí lè rí sí. bẹ́ẹ̀ni kọ́ dẹ̀rọ̀ náà la fẹ́ o kọ́ dẹ̀rọ̀ kí gbogbo nǹkan pọ̀ fún wa ní Nàìjíríà la fẹ́. ọdún December ti ń bọ̀ náà báyìí kí ló wù yín kẹ́ fi sọdún. ó ah, pọ̀ rẹpẹtẹ o ó pọ̀ bí owó kéèsì hmm, nǹkan kékeré mo nídìí tí mo nídìí pọ̀ mo nídìí owó ìfọ̀kànbalẹ̀ ìgbéga àlàáfíà ohun rere mo sì ní di aṣọ ọdún fáwọn ọmọ mi. sẹ́rí gbọ́n tẹ́ dákọ̀ yìí gbogbo ẹ̀ ló fẹ́ nǹkan báyìí mo fẹ́ fi sọdún yìí tí mo fẹ́ gbọ́ nù ní tí mo fẹ́ fi sọdún ọdọ ayọ̀ mo fẹ́ fi sọdún. ayọ̀ lẹ fẹ́ fi sọdún bẹ́ẹ̀ni o ti da ẹ ẹ fi ọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo èèyàn ṣe rí ẹlòmíì ọdún tó ń bọ̀ lọ́nà nísìnyí agbẹ̀rún mẹ́wàá lẹ́lòmíì ní lágbára tó lè fi sọdún ẹlòmíì ẹgbẹ̀rún márùn ni ṣùgbọ́n ẹlòmíì yóò fẹ́ ṣe ju àìdọ́ bóyá ọ̀rẹ́ rẹ̀ ó kó bí adé mẹ́wàá wọlé òun àá fi lọ́mọ yáwó yóò lọ́mọ fantápára rẹ̀ ọ̀ká àmọ́ ó lẹ́lẹ́ fún àwọn èèyàn bẹ́yẹn. kéèyàn mọ̀ yàwó sọdún ni òbẹ́yẹn yàwó sọdún yọ ọ̀sẹ̀ sí o níbi nàìjíríà lẹ̀ kéèyàn mọ̀ yàwó sọdún tágbára rẹ̀ bá ká ìní kò ṣe o bẹ́ẹ̀ pé five thousand lágbára rẹ̀ bá ká ìní kọ́ rárá bí ó sì lágbára kọ́ra kan fún ọmọ adúpẹ́ àlàáfíà tó kù. kí lẹ gbádùn jù láàárọ̀ ọkọ yín n tí mo gbádùn rẹ̀ n tí mo gbádùn lára rẹ̀ ọ̀pọ̀ o torí mo bímọ. ó yẹ fún ẹ bímọ ẹ fún wa mẹ́ta. mo gbádùn rẹ̀ níbi ìtọ́jú hmm. níbi owó hmm. ẹ níbi ó ti yé yín báwọn. ẹ là mọ́lẹ̀ mọ́ bẹ́ẹ̀. ah rárá ẹ mọ̀jà á lọ báwọn. sọ pé tibí kí ni jẹ́ tibí. <laughs> ẹ wọ ẹ lọ́kọ̀ ẹ̀yà ìyá lè yá kanu wọ́n sí káàsì dànù kí lẹ́lẹ́ kẹta dẹ́ gbádùn dáadáa. ó ní ìbálòpọ̀. Hmm, wọ́n gbóná. àwọn yọrùkú. ń nu hundred kí lẹ lè fún wọn bẹ́ẹ̀ hundred percent. tẹ́ bá tún túlé ayé wá ìṣẹ́nà náà lẹ́yìn tó fẹ́. Ah. ẹ wo ọdún ọsọdùpẹ́ adúpẹ́ ìmẹ́sọ́ ìyá dúpẹ́ nsọ́pá ìfihàn gba adúpẹ́. àní tí mo sọ ni pé tẹ́ bá túlé ayé wá sáwọn náà lẹ́tùn mú. ìfihàn ìmọ̀ ẹ̀ ẹ ẹ bẹ́ẹ̀ dákọ̀ nǹkan mẹ́ta tẹ́lẹ̀ gbádùn lára wọn ni. ẹbẹ́ ìnira ni dákọ̀ nǹkan mẹ́ta tí mo gbádùn lára wọn mo sì dákọ̀ rẹ̀. wọ́n wá pa ayé wa pé dẹ̀ fẹ́ mú ọmọ. wọ́n ọ̀nà mi. Ah. Hmm, ṣùgbọ́n nǹkan mẹ́ta kí lẹ́nu wọ́n ṣe. wọ́n mọ ọ̀nà mi. ṣùgbọ́n nǹkan mẹ́ta yẹn kọ́. ǹgbẹ́ tí ń gbádùn mẹ́ẹ̀ta kí wàá lẹ tó ń fẹ́. ṣé wàá mọ̀ mú yàmọ́ra ni kì í ṣe kí mo mú yàmọ́ra mo bí yín o. Hmm ìwé mú yà mọ́ra o. ṣùgbọ́n èèyàn tó bá change ńkọ́. tí wọ́n bá change ọlọ́run ṣeun. Hmm. ìgbà mi change náà sọ pé kí n mú wọn tí wọ́n bá tán lé ayé wa o. Ah, ah, kí lẹ tó fọ́n tó obìnrin olóbìnrin ní tẹ̀lọ ẹ mọ̀jọ́rọ̀ yóò sẹ́wọ́n lára tí wọn ò bá ná yín mọ́ tẹ́ bá tún lé ayé wa sànà lẹ́tùn mú. ẹ yòó tí wọn bá ti nà mí mọ́ tẹ́ bá tún lé ayé wa máa mú wọn. ó yá ẹ pe orúkọ ẹ pe orúkọ yín lóko tó dùn orúkọ ọkọ yín ẹ pè lóko tó dùn. Ah. <laughs> <laughs> sùtì ọ̀nì dàlí àyànfẹ́ àyànfẹ́ mi my dear. ṣé ni wọ́n bá ń gbóná tẹ́ wọ́n fẹ́ mórí wọn lẹ̀ báwo náà ló máa ń lò. Ah, ọkọ mi àkànbí mi hmm. olólùfẹ́ mi hmm. my soda my tea. Hmm. ó ti tó. ṣe orúkọ yín. orúkọ mi sorúkọ mi òkè ọpẹ́yẹmí àjọkẹ́.